bàbá. ìbéèrè òpin ẹ ṣé o bàbá rí. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwà. ìbá má ṣe pé olúwa tó wà pẹ̀lú tiwa. oníwàásù kí làbá tún máa wí nírú àyájọ́ ọjọ́ bíi tèmi. abálájọ. onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. fresh one zero five point nine fm nílẹ̀ ìbàdàn la onísàm wípé ọkàn wa yọ bí ẹyẹ nínú okùn apẹyẹ okùn já àwa sì yọ. mo kí wa pé a kú àjínde ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáyé. ohun tó dára ni láti máa yin olúwa ṣe ṣàǹdúpẹ́ lọ́wọ́ rẹ̀ ṣe ń fi títóbi rẹ̀ hàn. kì í ṣe oúnjẹ tá a jẹ kì í ṣe ráìsì nìkan làjíǹde wà lé lórí àjíǹde Kristi kò ní lọ lásán lórí wa ìrìn àjò mẹ́ta la fẹ́ rìn màá lọ nínú ìtàn àwọn akọni. ẹnìkan tí ọlọ́run mọ̀ wọ́n láwọn fẹ́ ṣọdún fún àwọn opó mẹ́rin. kí ètò tó parí náà á fi àyè sílẹ̀ fún àwọn opó láti pè é. ní àkókò tó bá wọ̀ láàárọ̀ ọ̀la ẹ̀dẹ̀ máa wá bá ẹwà èdè kẹ́ ẹ lè rówó náà ṣọdún. ṣùgbọ́n ó wá kù sí ọwọ́ rẹ àwọn tó bá jẹ́ opó àwọn lọ ni kí wọ́n pè láti gbà nígbà tó bá ti yá màá sọ. So. jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù ní agbára ẹ̀jẹ̀ jésù ọlọ́run gbogbo àgbáyé adúpẹ́ ayàn ológun fún àánú àti oore ọ̀fẹ́ ńlá ètò fi sílẹ̀ fún wa láti wà láyé láti wà láàyè láàárín àwọn ènìyàn adúpẹ́ olúwa gba ọpẹ́ wa alágbára gba ẹ̀yìn wa ní ti ẹ̀ṣẹ̀ olúwa dáríjì ní ti ẹ̀ṣẹ̀ ọba àwọn ọba dáríjì adúpẹ́ lọ́wọ́ rẹ lẹ́ǹkan sí fún àánú tó fún wa láti rí àjíǹde òní àwa gbàládùra lórúkọ Jésù ikú rẹ àjíǹde rẹ lórí ẹnì kọ̀ọ̀kan má jẹ́ kó lọ lásán mo wá gbàdúrà gbogbo èèyàn tí ẹ̀ ń gbọ́ mi pátápátá gbogbo rere tó ti dòkú nínú ayé yín iṣẹ́ tó ti dòkú ìgbéyàwó tó ti dòkú ayé tó ti dòkú lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì agbára àjíǹde mo ló gbé dìde ohun tó mú Jésù yàtọ̀ pọ̀ lára àwọn èèyàn tá a jí dìde ọ̀pọ̀lọpọ̀ wà tá a jí dìde àwọn tí Kristi fúnra lára ẹ̀ jíǹde nínú òkú wọ́n pọ̀ lára wọn ni Lásárù wà Àìsáyà ó jí àwọn èèyàn dìde bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn wòlíì Èlíjà ṣùgbọ́n gbogbo àwọn tá a jí dìde àwọn kan ló jí wọn dìde a lè sọ pé Èlíjà jí a lè sọ pé Èlíṣà jí a lè sọ pé lágbájá jí ṣùgbọ́n kò sí ẹni tó jí Jésù Kristi dìde agbára kan ló jí dìde mo wá sọ agbára tó ṣiṣẹ́ àjínde agbára tó ṣiṣẹ́ àjínde ohun gbogbo táwọn èèyàn pa ohun gbogbo tí òkùnkùn pa ohun gbogbo tí Sátánì pa abalajọ tí wọ́n fi sọ pé ìdí nìyí tí ọmọ ènìyàn fi farahàn láti pa iṣẹ́ òkùnkùn mo sọ lórúkọ Jésù jésù agbára àjínde lórúkọ jésù mo ló jí ìdìde lẹ́nìí mo wá sọ lórúkọ bàbá mo sọ lórúkọ ọmọ mo sọ lórúkọ ẹ̀mí mọ́ bí olúwa ti ń bẹ àti bí ẹ̀mí ẹ̀ ti wà mo ní gbogbo ọwọ́ òkùnkùn nínú ìrìn àjò ayé rẹ lórúkọ jésù olúwa ṣì dànù lẹ́nìí ẹ ò gbọ́ ni gbogbo ẹni tá a wà nínú ìdí àìsàn ayé tó ń ṣàìsàn ìgbéyàwó tó ń ṣàìsàn iṣẹ́ tó ń ṣàìsàn ẹ̀gbọ́n tíwé pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹrìnlélógún sọ ni first peter chapter two verse twenty-four ó ní nípa ìná rẹ̀ ó ní amúyín lára dá mo wá gbàdúrà lórúkọ jésù kristi ti násáìtì ìwòsàn láti ọ̀run wá nípa ikú àjínde nípa ìná rẹ̀ ìwé wòlíì àìsàyà yẹn tiẹ̀ sọ orí ìkẹtàléní àádọ́ta ẹsẹ̀ karùn-ún àìsà fifty three verse five ó là ṣáà lọ́gbẹ́ ó ní nítorí ìrékọjá wa ó ní apá lára nítorí àìṣedéédé wa nípa ìná rẹ̀ la fi mú wa lára dá mo sọ gbogbo ẹ̀yin tí ẹ wà nínú àìsàn mi ò mọ orúkọ tá àìsàn náà ń jẹ́ èyí tó dá dúró ní ìrìn àjò àti bímọ èyí tó dì ẹ́ mọ́lẹ̀ lójú kan èyí tó ń náwó lé lórí èyí tó ń gbowó sọnù lára rẹ̀ agbára àjínde lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo ló gbé àìsàn náà mì ìwé mọ́sọ́ ó ló rán ọ̀rọ̀ rẹ̀ ó ló sì mú wọn lára dá mo sọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo rán sí àgọ́ ara rẹ láti irun orí rẹ dé kanna ẹsẹ̀ rẹ mo ní ohun gbogbo tó ń ṣàìsàn níbẹ̀ lórúkọ jésù kristi ti násárẹ́tì ìwọ àìsàn ó yá pòórá dànù mo gbàdúrà lórúkọ jésù kristi mo ní gbogbo ègún ẹ̀ṣẹ̀ nípa ádámù ni ègún ẹ̀ṣẹ̀ wọnú ayé ṣùgbọ́n nípa ádámù mìíràn tí í ṣe kristi olúwa wa apá ègún ẹ̀ṣẹ̀ rẹ mo ní gbogbo ègún ẹ̀ṣẹ̀ èyí tí ò jẹ́ kí ìbáṣepọ̀ rẹ kó lọ déédé pẹ̀lú ọlọ́run rẹ lórúkọ jésù kristi ti násárẹ́tì agbára àjínde mo ló gbé mi lẹ́nìí mo wá gbàdúrà ìbùkún èyí tó o tiẹ̀ nílé ṣàlàyé rẹ̀ ìwé kọ́rìntì kejì orí ìkẹjọ ẹsẹ̀ kẹsàn-án second corinthians chapter eight verse nine ó ní bí òun ti jẹ́ bí òun ti jẹ́ ọlọ́rọ̀ rí ó ní ó wá rẹ ara rẹ̀ sílẹ̀ láti di tálákà pé kí àwa kó lè di ọlọ́rọ̀ mo gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì gbogbo àìní gbogbo gbèsè èyí tí ó dá ìran rẹ dúró èyí tó dá ayé rẹ dúró lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì mo lólúwa mú kúrò lẹ́nìí mo pa láṣẹ lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mọ́ ìwé mọ́sọ́ ní ọlọ́run mi ó ní yóò pèsè fún gbogbo àìní mi ní kíkún nínú ọ̀rọ̀ rẹ̀ ní ògo mo sọ lórúkọ jésù kristi ti nazareth ó tiẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ ó ní ọmọ kìnìún a máa ṣaláìní ebi a sì máa pa wọ́n ó ní ṣùgbọ́n ohun tó bá gbẹ́kẹ̀lé olúwa kì yóò ṣaláìní ohun tó dáa ó ti ẹ̀gbọ́n tí ìwé sáàmù tún tẹ̀síwájú tó sọ ni ó ní mo ti wà léwe ó ní mo dàgbà ó lémi òrí ká kó lódodo sílẹ̀ tàbí kírú ọmọ ẹ̀kú máa ṣagbe oúnjẹ nípa àjíǹde jésù kristi mo ní gbogbo àìní nínú ìrìn àjò ayé rẹ ohun tó ṣaláìní ṣọkọ ló ṣaláìní ṣẹya ló ṣaláìní ṣọmọ ló ṣaláìní ṣé àìní owó ni ni ṣáì ní ọlá ni ṣáì ní iṣẹ́ ni agbára àjínde lórúkọ Jésù mo ló mú kúrò lẹ́ni ọ̀rọ̀ rẹ̀ yanjú o bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ lolúwa ó ṣe kò yí padà Jésù olúwa wa àmín àmín àmín lórúkọ Jésù. Adáwọ̀ with God tó ti dé. Òun oníwàásù làwọn fẹ́ gbọ́ àdáwà wí gbọ́ tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di a ti ètò kan ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di a ti ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are ready àti tẹ́tí. nítorí pé ìtọ́kọ ìtọ́kọ tó sọ nípa ìhà àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀ ṣe oyè wò sí. kó tó di pé a gbé ìgbésẹ̀ tí a fẹ́ gbé. with God ní ọ̀sẹ̀ tó kọjá mo sọ̀rọ̀ pé bí a ṣe fẹ́ ṣe ọdún Easter yìí pé kí a nawọ́ ìrànlọ́wọ́ sí àwọn ọmọ aláìní bàbá aláìní ìyá pẹ̀lú orí ọ̀fẹ́ tá a rí gbà èèyàn mẹ́ta èèyàn mẹ́ta náà ni ṣùgbọ́n lára àwọn èèyàn mẹ́ta yẹn ẹyọ ẹnìkan ṣoṣo wọ́n ní ká má dárúkọ àwọn wọ́n dẹ̀ sẹ́ndí two hundred thousand pé ká fi ra nǹkan fáwọn èèyàn pẹ̀lú ohun tí àwọn èèyàn méjì tó fi sílẹ̀ àdẹ̀fi support ẹ̀ bọ̀ inú wa dùn yìí pé a lórí ọ̀fẹ́ láti gbé àwọn ìgbésẹ̀ láti mú inú àwọn èèyàn kan dùn mo dẹ̀ gbàdúrà lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ìbànújẹ́ ẹkún kò ní wọnú ayé gbogbo àwọn ènìyàn tó dá sí àtàwọn tó ti ń dá sí láti ilẹ̀ mo fẹ́ fi mo fẹ́ bá Ọ̀yọ́ State Coordination ASON Association of House Operators of Nigeria wọ́n wà lórí aago pẹ̀lú mi mo ní ìbéèrè bíi méjì kan láti béèrè lọ́wọ́ wọn hello ma. hello sir ẹ kalẹ́ sir. God bless you ma ẹ jọ ta ni mò ń bá sọ̀rọ̀ ma. orúkọ mi ni adu ọmọwùmí uh, Ọ̀yọ́ State uh, coordinator for Association of Home Operators and Orphanages in Nigeria Ọ̀yọ́ State chapter. God bless you ma. ẹ ṣé sà. inú mi dùn mo mọ̀ pé ìran ní ńlá òun ni eléyìí lórúkọ Jésù Ọlọ́run tó dẹ̀ ń bá yín rìnrìn àjò náà kò ní fi yín sílẹ̀. àmì lórúkọ Jésù ká. ìdí tí mo fi pè yín ní ọ̀sẹ̀ tó kọjá nígbà tí mo parí ètò ẹnìkan dìídì béèrè ó ní mélòó ni àwọn homes tí ó wà mú ah, èmi gan ò mọ iye tó wà lọ́yọ̀ state kámẹ́ wà ní gbogbo nàìjíríà and àwọn kan ò tiẹ̀ rẹ́gísítà bọ̀ àwọn tí wọ́n rẹ́gísítà lọ́yọ̀ state wọ́n tó bíi mélòó mo kàn sọ fẹ́ ni ẹ mo ní ah, wọ́n pọ̀ rẹpẹtẹ o and package nǹkan tá a fẹ́ ṣe fẹ́ ọkọ̀ kan jẹ́ twenty five twenty five thousand ṣé ẹ lè láì dí àwọn tó rẹ́gísítà lọ́yọ̀ state bó ṣe pọ̀ tó. ẹ ṣe sà àwọn tó jẹ́ ọmọ ẹgbẹ́ tí wọ́n rẹ́gísítà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí a jẹ́ forty two sà lọ́yọ̀ state. tí wọ́n rẹ́gísítà. bẹ́ẹ̀ni tí wọ́n rẹ́gísítà pẹ̀lú aso one a jẹ́ forty two. ẹ kí ni fún mi ní aso one yẹn káwọn yẹn lè understand ẹ dáadáa. ok uh-huh. aso one dúró fún association of homes and orphanages in Nigeria. ok ma ẹ kí ni kí ni expectation yín torí tá a bá ń wàásù pé nǹkan tí ọlọ́run fẹ́ ká máa ṣe torí ó wà lára nǹkan tí bíbélì tó dúró lé lórí tí bíbélì ń àmà kí ni expectation yín lọ́dọ̀ àwọn èèyàn. mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé iṣẹ́ tá à ń ṣe fún èmi gẹ́gẹ́ bí ẹnìkan kì í ṣe pé àìríṣẹ́ ló gbé mi débẹ̀ ṣùgbọ́n gbà tí mo rí nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ò ní òbí tí ò lẹ́ni tó ń tọ́jú wọn tí ò láwọn tí wọ́n tí wọ́n ń kétà fún wọn tó dẹ̀ jẹ́ wípé ọjọ́ iwájú àwọn ọmọ yìí ó ṣe pàtàkì sí mi ó ṣe pàtàkì sí gbogbo àwùjọ náà torí pé àwọn ọmọ wọ̀nyí tí wọn ò bá rẹ́ni tọ́jú wọn tó bá dọjọ́ iwájú wọn ó dà wá láàmú gẹ́gẹ́ bá a ṣe excellence lọ́wọ́lọ́wọ́ láwùjọ wa tó bá yẹ pé gbogbo àwọn ọmọ tí wọ́n ń dà wá láàmú lọ́wọ́lọ́wọ́ ẹ̀ táwọn náà bá rẹ́ni tọ́jú wọn àní ní gbogbo wàhálà ẹ̀ káà ní láwùjọ. Hmm. ohun tí mo wá fẹ́ kẹ́ ẹ ṣe ni pé ẹ̀kọ́ àkọ́kọ́ náà ẹ dúpẹ́ lọ́wọ́ Fresh FM àbí ṣé owó kankan wà tí Fresh FM gbà lọ́wọ́ yín rí fún ah. gbogbo tó bá eh, jẹ́ pé owó bóyá ẹnìkan gbà nǹkan kan ẹ sọ o. <laughs> mi mọ bí mo ṣe lè bẹ̀rẹ̀ ìdúpẹ́ yẹn torí mo wí pé ọlọ́run ló kọ́kọ́ fi sí pásítọ̀ ṣeun lọ́kàn láti sọ wípé kí wọ́n ti mẹ́nu bà ọ̀rọ̀ wa wọ́n tiẹ̀ tí mọ̀ wá rárá rárá wọ́n sì mọ̀ èmi gẹ́gẹ́ bí ẹnìkan àti gbogbo àwọn coordinators tó kù tí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ wa ní àsìkò covid nineteen ní ọdún tó kọjá mo fẹ́ ṣe àsìkò ìdúpẹ́ lọ́wọ́ fresh fm àti bàbá wa yíká ayífẹ́lẹ́ bẹ́ẹ̀ ni bàbá wa Yínká Ayéfẹ́lẹ́ wípé wọ́n fún pásítọ̀ Ṣeun Oníwàásù láàyè láti ṣe àwọn gbogbo àwọn torí tó bá yẹ pé àwọn akóra wa jọ tá a lọ sí ah. àwọn radio station tó kù tá a la fẹ́ máa ṣe announcement àwọn àgọ́ ti mọ owó tá a san ṣùgbọ́n wọn gba owó kankan lọ́wọ́ wa ìfẹ́ Kristi tí wọ́n ní nínú ayé wa àti fíà gbogbo àwọn ọmọ tá à ń òun ni wọ́n ní tí wọ́n fi fún bàbá wa Ṣeun Oníwàásù láàyè láti máa ṣe gbọmọgbọmọ wípé aláwọn ah, kan wà níbì kan sẹ̀ tí wọ́n nílò ìrànlọ́wọ́ a sì fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tọ́lọ́run ti lò fún wa náà pé ah, iṣẹ́ Ọ̀yọ́ state nìkan o ni nǹkan tí pásítọ̀ ṣe oníwàásù ṣe iṣẹ́ Ọ̀yọ́ state nìkan Ondo state títí dé Èkìtì títí dé Ọ̀ṣun títí dé Èkó káàkiri gbogbo àwọn ibi tí mò ń sọ yìí wọ́n ní àǹfààní tí pásítọ̀ ṣe oníwàásù àti Fresh FM tí wọ́n fún wa làwọn èèyàn wa ti ń jàǹfààní ẹ̀ gbogbo àwọn èèyàn wọn èmi ló máa ń pè mí pé ah, àwọn ò mọ̀ pé Fresh FM káàkiri ayé báyìí ó káàkiri ayé o bẹ́ẹ̀ ṣe ń sọ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn àwọn èèyàn wọ́n ń pè wọ́n ń pè àwọn èèyàn mi dẹ̀ ń dúpẹ́ inú wọn dùn wípé àwọn rí ìrànlọ́wọ́ through program yìí ẹ ṣe gan ni àdúpẹ́ àdẹ̀gbàdúrà lórúkọ Jésù pé iléeṣẹ́ Fresh FM kò ní jóná. àmín ẹ wá dúpẹ́ lọ́wọ́ ẹ dúpẹ́ lọ́wọ́ gbọ́ àwọn tó ń nawọ́ ìrànlọ́wọ́ náà torí nǹkan tí wọ́n fún wa náà là ń kó wá fún yín bẹ́ẹ̀ ni gbogbo àwọn tán náwó ìrànlọ́wọ́ kódà ní sàyà àti ẹ̀rẹ́tì àrètí nǹkan kan ṣùgbọ́n gbà tí wọ́n pè mí pé àwọn máa ń bọ̀ o tí àwọn èèyàn mi náà sì pè mí pé báyìí báyìí báyìí báyìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo mo gbàdúrà lórúkọ Jésù ibi tí wọ́n ti mú owó yẹn kò ní gbẹ gbogbo iṣẹ́ wọn tí wọ́n dẹ̀ ń ṣe kò ní dìṣẹ́ lórúkọ Jésù àwọn ọmọ tí wọ́n náà wà ní ìdánmọ́ ọlọ́mọ wọn ṣe o a dúpẹ́ gan ni. ẹ ṣe púpọ̀ mà. God bless you ma ẹ nọ́mbà tí ẹ fi sílẹ̀ so gbogbo àwọn tó bá fẹ́ gba phone number àwọn state coordinators tó kù ó wà lọ́wọ́ mi náà àwọn èèyàn lè gbà lọ́wọ́ mi wà lè rí àwọn tó fẹ́ gbà á pé ẹ fún mi ní tèkìtì òǹkàlùkù mm. kò sí nǹkan tí a lè tó kéré mo rántí gba covid nineteen mo ti rí gbà tó ah. jẹ́ pé màá sẹ́ndì fifty tẹ́ ẹ máa pín fáwọn coordinators mo oríṣiríṣi gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ ẹ jẹ́ àwọn èèyàn lè fẹ́ gba nọ́mbà àwọn coordinators tó kù láti bless wọn so ẹ fi nọ́mbà yín sílẹ̀ wọ́n á lè pè yín. nọ́mbà tèmi ni zero eight zero. zero eight zero. three eight. three eight. five six. five six. seven one. seven one. one four. one four lẹ́ǹkan sí ma. zero eight zero. zero eight zero. three eight. three eight. five six five six seven one seven one one four one four God bless you. Ẹ ṣe sir God bless you sister ẹ ṣe. Adáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́ adáwà with God tó ti dé sẹ́. òun oníwàásù làwọn fẹ́ gbọ́. ìtòkà ìtòkà tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di àti ṣe tán. ìtòkà ìtòkà tó ń kọ́ni lọ́gbọ̀n. ìyàwó rẹ̀ di àti ṣe tán. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are all ready. Àti tẹ́tí. Brothers and sisters, are you ready? We are all ready. Àti tẹ́tí. Nítorí pé ètò kan ètò kan tó sọ nípa ìhà ah, ah, àwọn ìránṣẹ́ ọlọ́run tó ti lọ sí mi pẹ̀lú àwọn èyí tó tó ń ṣiṣẹ́ lọ́wọ́ pásítọ̀. Ah, oyè wò sí oníwàásù látọ̀kùn ètò adáwáwí gan la fẹ́ gbọ́ bí a ṣe ti ṣe tán àti ṣe tán lórí Fresh FM àti ṣe tán ó o àti ṣe tán olè tóbi apẹtẹ ń gbọ́ àti ṣe tán láti ṣe tán. láàárín ìṣẹ́jú kékeré màá lọ sí ìtàn akọni ìgbàgbọ́ kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa farabalẹ̀ ká gbọ́ ìtàn akọni ìgbàgbọ́ yìí ó ṣẹlẹ̀ nílùú ńlá kan ìrànlọ́wọ́ òde lópin nípa ti àwọn homes operators tabatúrẹ́ ẹni tí ọlọ́run fi sí lọ́kàn láti bless ẹ pè wọ́n wọ́n á fún yín numbers àwọn coordinators tẹ́ bá dẹ̀ fẹ́ kí pásọ ṣe oyèwùsì bá yín àǹdù ẹ̀ náà nọ́mbà ti tèmi zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six kò sí nǹkan tá a mú wá bí mo ṣe máa ń sọ tá a bá máa papọ̀ a ní a bag of rice twenty four thousand lára so tó jẹ́ wípé nígbà tí àwọn èèyàn bá máa ṣa ara jọ pọ̀ báyìí one one thousand twenty four places ó ti pé báàgì kan so olúwa ràn wá lọ́wọ́ mo fẹ́ rìnrìn àjò mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa akọni ìgbàgbọ́ kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo aká farabalẹ̀. gẹ́gẹ́ bí mo ti sọ láti ìbẹ̀rẹ̀ ètò yìí mo ní mo fẹ́ sọ̀rọ̀ nípa akọni ìgbàgbọ́ kan. akọni ìgbàgbọ́ yìí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni ìgbàgbọ́ ni wọ́n so mọ́ ni wọ́n tò mọ́ nígbà tí màá bá parí ìtàn yìí màá dárúkọ akọni ìgbàgbọ́ náà. ìlú ní ńlá kan wà ìlú ọ̀hún tóbi wípé níbi tí ìlú náà tóbi tó. Tó orúkọ ìlú náà la fi ń pọba ìlú náà nítorí pé ìlú náà tóbi nítorí ìdí èyí wọ́n ń pe ìlú náà ní ìlú ńlá. ẹni tó wá jọba nílùú náà àwọn èèyàn ń pè ní ọba ńlá nítorí pé wọ́n wá ìbẹ̀rẹ̀ rẹ̀ wọ́n wá òpin rẹ̀ wọn ò rí ìtàn rẹ̀ kò sí ẹni tó lè ṣàwárí agbára rẹ̀ ìdí nìyẹn tí wọ́n fi ń pè ní ọba ńlá ó dẹ̀ wà nínú ìlú ńlá náà nínú ìlú ńlá tó wá wà nítòótọ́ kò í sí ogun nílùú ńlá yìí ṣùgbọ́n ẹni tó wá jẹ́ olórí gbogbo àwọn jagunjagun nílùú yìí òun ló wá ń pè ní ajagun àwọn ènìyàn náà lọ fún lájagun wọ́n sì tẹ ajagun mọ́ lára nítorí pé kò í sí ogun nílùú ńlá iṣẹ́ kan tó máa ń ṣe òun ni pé kí wọ́n ṣáà máa kí kí wọ́n máa gé ọba yìí nítorí pé kò sí ibi tí ọba nílà yìí kọ sí èèyàn ohun tá a lè sọ nípa rẹ̀ òun ni pé ní tòótọ́ ọba ńlá ni ẹ máa mú bí mo ṣe ń tó ìlú ńlá nìlú náà ọba tó wà nílùú náà ọba ńlá ni. ṣẹ́mọ̀ nígbà tí ìlú bá wà á tún ní oko ọba yìí wá wò wípé ńgbà tóun wà nílùú ńlá ó yẹ kó ń tún níbi tí ó jẹ́ bí oko ìlú ńlá wa ní a ó ní abà abà ìlú ńlá yìí lọ́wọ́ ń pè ní abà ńlá ó dàbí oko ìlú ńlá bí ìlú ńlá ṣe jẹ́ ìlú ní ńlá ó wá ní abà yẹn wọ́n wá ń pe ìlú yẹn ní abà ńlá ẹ wá máa wò ìlú ńlá oko ìlú ńlá jẹ́ abà ńlá ọba tó jẹ́ ọba ìlú ńlá òun ni wọ́n ń pè ní ọba ńlá ṣé àgbàgbé ajagun tí mo ló jẹ́ olórí gbogbo àwọn ènìyàn tó wà ní ìlú ńlá. ọba ńlá yìí wá wò wípé ó yẹ kóun ní ẹni tí yóò máa darí abà ńlá nítòótọ́ lábẹ́ orí ọ̀fẹ́ níbi tó tóbi tó ó lè wà ní abà ńlá nígbà tí wọ́n wá máa gbin gbogbo irúgbìn pátápátá wọ́n gbin gbogbo irúgbìn yìí sí ìlú ńlá ẹ̀ka rẹ̀ wá wà lábà ńlá. it is just like pé bí kéèyàn mú fóònù lọ́wọ́ kó jẹ́ pé ibi tí sáfà ẹ̀ wà ohun gbogbo tí wọ́n ń gbádùn gbogbo oore ọ̀fẹ́ gbogbo àánú tí wọ́n ń gbádùn lábà ńlá ìlú ńlá ló wà gbòǹgbò ẹ̀ka gbogbo igi tí wọ́n ń jẹ lábà ńlá ìlú ńlá ló wà ẹ̀ka ẹ̀ ló kọ̀ wà lábà ńlá. ọba ńlá yìí wá fi àwọn èèyàn méjì ṣalábòójútó àbá ńlá ọkùnrin kan àtobìnrin kan orúkọ tó fún àwọn méjèèjì ìyá ńlá àti bàbá ńlá ó wá ní kó máa mójútó àbá ńlá ẹ má gbàgbé ẹni tí ó jẹ́ ọba ńlá nílùú ńlá gẹ́gẹ́ bí wọ́n ṣe ń kí ajagun bẹ́ẹ̀ nínú ẹ̀ ń dùn bí gbogbo èèyàn ṣe ń sọ pé kò sí ẹni tó dàbí irú ẹ̀ òun náà wá pé gbogbo àwọn èèyàn jọ lọ́jọ́ kan ó ní ẹjẹ́ á gbé ìgbésẹ̀ kan kò sí nǹkan tí ọba ńlá ń ṣe tá a lè ṣe ó ṣá plan kù fọba ńlá wípé ẹjẹ́ ká yí ọba ńlá nípò ká lè gbàṣàkóso ìlú ńlá nínú gbogbo ìtànṣáájú àkókò náà àti lẹ́yìn ìgbà náà kò sí ìgbà tí ogun tó ṣẹlẹ̀ nílùú ńlá rí àfi nígbà yẹn ó jẹ́ ogun tó lágbára púpọ̀ púpọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí ajagun ṣe ṣe tó àwọn ogun ti ọba ńlá wọ́n ṣẹ́gun rẹ̀ nígbà tí wọ́n wá máa tì í báyìí abà ńlá ni wọ́n tì í sí nígbà tó di abà ńlá ó kú mọ bá a ṣe dá bàbá ńlá àtìyá ńlá ó mọ gbogbo bá a ṣe pèsè wọn ó wá wò wípé àwọn èèyàn tí wọ́n ń jẹ àǹfààní yìí ẹ jẹ́ kó ń dá wàhálà lẹ̀ láàrin àwọn àti ọba ńlá ó ti ṣú àkókò tí ọba ńlá ò wá láti darapọ̀ pẹ̀lú wọn nítorí pé ọba ńlá máa ń lọ bá ìyá ńlá àti bàbá ńlá ìyẹn lábà ńlá kò jìnnà sí ẹ mọ̀ pé ọba ńlá tóbi ọba ńlá lágbára kò sí ibi tí ọba ńlá ò lè dé. ṣùgbọ́n lọ́jọ́ tí yóò débẹ̀ ìyẹn ajagun tá ti lé kúrò nílùú ńlá tó wáá jẹ́ alárìnkiri tó ń lọ káàkiri ọ̀dọ̀ ìyá ńlá ló lọ nígbà tó dọ́dọ̀ ìyá ńlá ẹ̀yin náà mọ àwọn obìnrin gbogbo ohun tó ṣẹlẹ̀ ohun tí ò ṣẹlẹ̀ ohun ìyá ńlá bẹ̀rẹ̀ sí ní sọ fún eléyìí la ò gbọ́dọ̀ ṣe ibi tá ò gbọ́dọ̀ dérè ìrìn tá ò gbọ́dọ̀ lọ rèé ó ti wá wò wípé ìyá ńlá ti ṣílẹ̀kùn sílẹ̀ òun ti mọbi tóun á gbà wọlé láàárín àkókò yẹn nígbà tí ọwọ́ rẹ̀ wá tẹ ìyá ńlá tán ìyá ńlá náà tún wá mú bàbá ńlá wọ ìrìn àjò yẹn ẹ dẹ̀ má gbàgbé wípé gbogbo èso gbogbo ìrọ̀rùn tí wọ́n ń rí jẹ lábà ńlá igi ẹ̀ wà nílùú ńlá láti ìgbà yẹn ni ìrọ̀rùn ti kúrò lábà ńlá láti ìgbà yẹn ni ìpọ́njú ti dí àbà ńlá láti ìgbà yẹn ni wàhálà ti dí àbà ńlá láti ìgbà yẹn ni ìṣòro ti dí àbà ńlá eléyìí wá jẹ́ ìnira nítorí pé inú ọba ńlá ò dùn nítorí pé ètò àlàkalẹ̀ ọba ńlá fún ìyá ńlá àti bàbá ńlá òun ni pé kó lè wà ní ìrọ̀rùn ṣùgbọ́n nítorí pé ìyá ńlá àti bàbá ńlá ti fa àkóso àbá ńlá lé ajagun lọ́wọ́. p ọba ńlá pé gbogbo ìpàdé nílùú ńlá pé kí la fẹ́ ṣe wọ́n sọ wọ́n ní à wọ́n ti fa ìjọba bàbá ńlá lé ajagun lọ́wọ́ ọba ńlá wá pé ajagun ńlá ajagun ńlá yẹn ni ọmọ kan ṣoṣo tó jẹ́ pé ọba ńlá ní nílùú ńlá ohun tó wá le nínú ọ̀rọ̀ yìí ni pé ọba ńlá ó ti fi ajagun ńlá tó jẹ ọmọ ẹyọ kan oṣù tó bí ó ti fi sí ipò ajagun nígbà tó ti lé ajagun kúrò nílùú ńlá. nígbà tí wọ́n ṣe ìpàdé ìyẹn nílùú ńlá kí la ṣe tí ìrọ̀rùn ó fi padà sábà ńlá. níbẹ̀ lọ́ba ńlá wá pe ajagun pé wá ètò tí mo là kalẹ̀ fún àbá ńlá òun kọ́ ló ń ṣẹlẹ̀ wọ́n wá pe ajagun pé ajagun mo fẹ́ gba ìrọ̀rùn padà sábà ńlá kí la ṣe kí ló fẹ́ gangan ìdí nìyẹn tí mo máa ń sọ fún àwọn èèyàn má dàálọ́ọ̀gì pẹ̀lú iṣu ohun tí yóò béèrè kò ní rọrùn rárá. nígbà tí ajagun wa máa bá ọba ńlá sọ̀rọ̀ ó ní kò sí ní tó ṣòro níbẹ̀ ìrọ̀rùn yóò padà sí àbá ńlá ó ní nǹkan tó ń fẹ́ kò ṣòro rárá ẹ̀jẹ̀ ló ń fẹ́ ó sì mọ̀ pé nílùú ńlá kò sẹ́jẹ̀ nítorí pé ẹ̀mí ni gbogbo àwọn tó wà nílùú ńlá ó lẹ́jẹ̀ lòun fẹ́ pé ẹ̀jẹ̀ tó ń dẹ̀ fẹ́ dẹ̀ rèé ẹ jẹ́ ọmọ ọba kan ṣoṣo tí ọba ìlú ńlá bí ó lòun lòun fẹ́ tóun bá ti rí ẹ̀jẹ̀ rẹ̀ ìrọ̀rùn ayọ̀ yóò padà sábà ńlá. ẹ̀yin náà wò pé ìrònú dorí àgbàkodò ọmọ ẹyọ kan oṣù tí ọba ńlá ní láti wá fi sílẹ̀ pé kí ìrọ̀rùn lè padà sí àbá ńlá. ṣùgbọ́n eléyìí ṣòro fún ọba ńlá ṣùgbọ́n ọba ńlá ní ọ̀rẹ́ kan tó jẹ́ pò náà ti gbé abà ńlá nínú àlàkọjá àti nínú ìtàn ah ojú ọmọ pọ́n ọ̀rẹ́ ọba ńlá yìí ìgbà tí ọ̀rẹ́ ọba ńlá yìí yóò bí àkọ́bí ẹ̀ gan ó ti pé ọmọ ọgọ́rùn-ún ọdún bí ìtàn ti sọ ìyàwó rẹ̀ wà ní ọmọ àádọ́rin ọdún ìyàwó jẹ́ ninety years ọkọ jẹ́ hundred years. ọba ńlá wa lọ yẹ ìdánwò yẹn wò lára ọ̀rẹ́ rẹ̀ ìyẹn tó jẹ́ ọ̀rẹ́ ọba ó wáá sọ fún mi pé ọmọ ẹyọ kan oṣù tó o ní o ìwọ yànda ẹ̀ fún mi ó wò wípé ṣó lè rọrùn láti yànda ọmọ ẹyọ kan oṣù ṣùgbọ́n ọ̀rẹ́ ọba yìí tó jẹ́ ọ̀rẹ́ ọba ńlá yìí àfi tó dẹ̀ mú ọmọ rẹ̀ tó dẹ̀ gbé ọ̀bẹ sókè láti fi du ọmọ rẹ̀ eléyìí wá jẹ́ kí ọba ńlá kó ní àròjinlẹ̀ lé lórí kì í sọ̀rọ̀ àná kì í sọ̀rọ̀ èní o ẹgbẹ̀rún ọdún àkọ́kọ́ ẹgbẹ̀rún ọdún ẹ̀ǹkejì fún bí ọ ẹgbẹ̀rún ọdún lọ́nà mẹ́rin four thousand years ó wá wò wípé kò sí ń tá a ṣe ju wípé á yànda ajagun ńlá tó jẹ́ ọmọ ọba kan ṣoṣo láti lè lọ láti lè ra ìlú àbá ńlá padà. jẹ. ohun tó lágbára nínú ìlàkọjá àti nínú ìtàn yìí òun ni pé gbogbo wa náà là ń bímọ tá a bá sọ pé awáyé wa ṣe rere gbogbo wa la máa nawọ́ sókè awáyé wa ṣògo born to reign born to be a champion ṣùgbọ́n a bí ajagun ńlá torí ká bàa lè pa he was born to die àbí nítorí pé ìdí tó fi ń bọ̀ wá sáyé òun ni pé kó a lè kú ẹ má jẹ́ ń gbà wá lákòókò gbogbo ẹni tó bá ń bá ọ̀rọ̀ yẹn bọ̀ látilẹ̀ á ti yé wọn ìlú ńlá ni mo fi wí ọ̀run ayé ni mo fi wí abà ńlá ẹ̀yin náà mọ̀ wípé oko a ó padà sílé ọlọ́run ni mo pè ní ọba ńlá ẹ gbọ́ tí mo ló tóbi títí títí ò lódiwọ̀n ni mo pè ní ajagun ẹ kú mọ̀ pórí àga yẹn ló òun ló jẹ́ olórí fún àwọn áńgẹ́lì tẹ́lẹ̀ luciferi ìràwọ̀ òwúrọ̀ abrahamu ni mo pè ní ọ̀rẹ́ ọba tó jẹ́ pójú ọmọ pọ́n ádámù àtẹ́fà ni mo pè ní bàbá ńlá àti ìyá ńlá jésù kristi olúwa òun ni mo pè ní ajagun ńlá ìdí tá a fi bí kristi òun ni pé kó bàa lè kú kì í ṣe torí ká lè ra mọ́tò àwọn mọ́tò jíìpù ńláńlá yẹn táwọn ránṣẹ́ ọlọ́run ń gbé kiri èmi náà ní tèmi o kì í ṣe pàǹlà ara ẹnikẹ́ni o kì í ṣèdí tí Kristi fi kú nìyẹn ṣé torí hundred thousand auditorium ṣé torí five hundred thousand auditorium mm-mm, kì í ṣèdí tó fi wá láti kú nìyẹn àbí ṣé a rò pé torí ẹni ọ̀wọ̀ dádì dádì mọ́mì mọ́mì tó ń pẹ́ lómi ó tiẹ̀ ti rọ́ sí lórí kì í ṣe nítorí ẹni ọ̀wọ̀ yẹn òun ló ṣe wá kì í ṣe nítorí iṣẹ́ wòlíì iṣẹ́ wòlíì wòlíì làwa àgbọn kan àti àbẹ́là kan o tó yanjú ọ̀rọ̀ rẹ hmm. kì í ṣe torí nǹkan tó ṣe wá nìyẹn láti lè mú àlàáfíà láti lè mú ayọ̀ láti lè mú ìsopọ̀ tó ti kúrò láàrin ènìyàn àti Ọlọ́run padà ǹjọ́jú tí mo fi wò ó nìwọ náà ń wò tí wọn náà bá ń bá wọn dáṣà ayé parẹ́ tì yóò parẹ́ lọ́jọ́ kan o ohun gbogbo ni ó tán ṣùgbọ́n báyìí ni Olúwa wí kò ní lọ láìṣẹ ó ní èmi ń lọ pèsè àyè sílẹ̀ fún yín pé níbi tí èmi bá wà kí ẹ̀yin kí ó lè wà kò sí àbùjá níbẹ̀ ìdí tí Jésù fi yàtọ̀ ìdí tí àjíǹde fi yàtọ̀ nínú gbogbo ọdún ìdí tí Kristi fi yàtọ̀ nínú gbogbo òjíṣẹ́ nínú gbogbo ìránṣẹ́ òun ni wípé òun nìkan ló kú tí ò gba létí àbí ṣé wọn náà gbọ́ lé Jesus Christ rí ni kò lè ṣẹlẹ̀ nítorí pé òun ló jíǹde òun nìkan ló kú tó tún jíǹde ìwé ìṣàn àpòsí orí kẹrin ẹsẹ̀ kejìlá ó ní kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn nítorí kò sí orúkọ mìíràn tá a fúnni lábẹ́ ọ̀run nínú ètò àfi gbà wàhálà yàtọ̀ sí orúkọ Jésù ajagun ńlá ń padà bọ̀ tó bá dẹ̀ dé ó ń bọ̀ wá kó àwọn àyànfẹ́ ṣé wọn náà wà lára wọn ìjọ yẹn ó de o láyé inú àwọn ṣẹlẹ̀ àwọn èèyàn ń jẹ wọ́n ń mu wọ́n rò pa yóò lè parẹ́ yóò parẹ́ lọ́jọ́ kan o ohun gbogbo ni ó sì tán àbí kínkín ní ọ̀ǹgàn ẹrù ẹlẹ́rù nílùú òǹlù àbítalẹ̀ rí tó ra mọ́tò tó gbé lọ rí ṣíọ̀ ohun tájíǹde wà lé lórí nìyẹn láti lè ṣe ìrẹ́pọ̀ láàrin àwa àtọlọ́run ohun oníwàásù tún wálé ní wípé tún ọ̀nà ọlọ́run ṣe ohun oníwàásù wá jẹ́ káàrin ìwà àti ọlọ́run jẹ́ kí ó gún ohun oníwàásù wá kí nìwọ náà wá fẹ́ ṣe fún ẹni tó jẹ́ pé ó fi ara rẹ̀ sílẹ̀ kí ló fẹ́ yàǹda fún zero eight zero three two three two one zero five nine fún àwọn opó mẹ́rin yẹn zero eight zero seven seven seven seven one zero five nine zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine opó mẹ́rin ti ẹni tí ọlọ́run mọ̀ tó ní kí a fún ní nǹkan òun ni kẹ́ jẹ́ ká sáré gbé ìgbésẹ̀ yẹn báyìí kó tó di pé màá hand over fún bàbá mi pf ọwá láti lè ṣe ìrànṣẹ́ kremik. àdáwọ̀ with God tó ti dé òun oníwàásù làwọn fẹ́ gbọ́. àdáwọ̀ with God tó ti dé àwọn opó la sọ o àwọn opó ètò ètò kan tó ń kọ́ni lọ́gbọ̀n. We are ready a ṣe tán. ètò kan. hello. hello. hello ma. opó ni. hello ma. Ah. hello. hello. opó ni. ẹ má dárúkọ yín forty nine twenty two ló parí nọ́mbà yín ẹja mẹ́lòmíì bẹ́ẹ̀ yẹn kọ̀ǹpútà ti mú. hello. hello. hello. hello ẹ yóò tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀ ó pò ní. bẹ́ẹ̀ni. ṣọ́kùnrin ló sọ̀rọ̀ àbóbìnrin. obìnrin ni. a ní ẹ yóò tẹ́ fi ń gbọ́ wá sílẹ̀. ẹ jẹ́ ká. mo ti yí sílẹ̀ mo ti yí sílẹ̀. ẹ ti yí sílẹ̀ bẹ́ẹ̀ni. nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín sixty seven eighty three. bẹ́ẹ̀ni. ẹja mẹ́lòmíì bẹ́ẹ̀ ó di méjì. mi tóbi apẹtẹ ń bọ̀ àti hello. hello. hello ma. ẹ kalẹ́ o. opó ni. bẹ́ẹ̀ni twenty five forty three ló parí nọ́mbà yín. bẹ́ẹ̀ni sà. ok ma. ó kẹ́ nìkan. hello. hello sà. ẹ yí ohun tẹ fi ń gbọ́ wá sílẹ̀ kó má bàa rí dànù. mo ti rí sílẹ̀ sà. hello. hello sà mo ti rí i sílẹ̀ sà. ó ya mò ń bọ̀ ó pò ní ó ó ti re. a ti ṣe tán ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ tó ṣe kókó. ìrírí ayé kò gbẹ̀yìn níbẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀ tó ṣe kókó. Daddy and mommy, are you ready? We are ready àti tẹ́tí. so ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tá a ti mú yẹn. are you ready? we are ready ẹ̀yin mẹ́rẹ̀ẹ̀rin tá a ti mú yẹn ẹ sẹ́ndì mẹ́sàgì sí nọ́mbà zero zero seven six one seven o oh eight oh seven six one seven two six seven seven o oh eight o seven six one seven two six seven seven àwa náà ní lórí sísítẹ́ẹ̀mù wa ẹ sẹ́ndì mẹ́sàgì síbẹ̀ ohun tẹ́ fi ṣọdún ẹ máa wá gbà lọ́wọ́ ẹwà èdè tó bá di lọ́la so a lè sọ aago tẹ́ ẹ máa wá mo fi hand fún bàbá mi pf wá láti iléeṣẹ́ ìránṣẹ́ kremik nọ́mbà ti tèmi tó bá jẹ́ pé àwọn tó fẹ́ sọ́pọ́tì àwọn orphanage jones pẹ̀lú anything nọ́mbà tèmi zero eight zero three three two six eight eight four six zero eight zero three three two six eight eight four six ẹ kọ send message i want to support ma get back sí god bless you all. ìbàdàn kí ni so fresh fm nìbàdàn la wà. ajáde mọ́tà ń lé ọkọ mi àdùkẹ́ mo máa jí lálàá ọ̀ṣọ́ mo máa jí fọjọ́ gbogbo dáadáa. Know of a woman who's patient, a woman who's kind and true. No other friend in all the world can be the same as you. You hold a special place in our hearts, a mentor, a confidant, and a friend. Thank you for all the dreams, the laughter, and every special moment that we shared. As we look upon your picture, sweet memories we recall of a face so full of sunshine and a smile for one and all. Dear God, take this message to our dear mother up above Tell her how much we miss her and give her all our love. In loving memory of our beloved wife, mother, and grandmother, Mrs. Mujirade Aduke Ejo, you will live forever in our hearts. Ìbàdàn kí so Fresh FM nìbàdàn níbẹ̀ ni orí èṣù ti ń fọ́n Christ revival miracle center níbẹ̀ ni àṣírí èṣù ti ń jó wákàtí ìdáǹdè wákàtí ìtúsílẹ̀ ètò yìí ni ó máa dé sí etí gbọ́ látẹnu bàbá wa nínú olúwa reverend pf ọwa ti ìjọ christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwa crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́ tẹ́ ń bàdàn ẹ̀ máa bá wa ká lọ. bàbá wa àti ọlọ́run wa. our father na God. a gbé yín ga nítorí pé ìwọ ni ọlọ́run àjíǹde àti ìyè. we lift you up because you are God of resurrection and life. a dúpẹ́ fún àkókò àjíǹde tá a wà nínú rẹ̀ yìí. we thank you for the time of Easter we are in. a gbàgbọ́ pé nínú àjíǹde yìí ó bá ọkàn wa pàdé. we believe in this time of Easter you are going to meet us. ayé wa ò ní wà bákan náà mọ́. life will never remain the same again. nítorí pé Jésù kú ó jí dìde. Jesus died and resurrected. ojú ti èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. devil and his hosts have been disappointed. hallelujah. hallelujah. ogun ṣẹ́ pátápátá. the problem has solved completely. torí pé Jésù jí dìde kúrò nínú òkú. because Jesus has resurrected from death. lóde Olúwa. Today, O oh Lord. A dúró nìyí láti bá àwọn èèyàn yìí sọ̀rọ̀. We stand here to speak to these people. Mo gbà pé àjíǹde Jésù yóò ṣe rere nínú ayé wọn. I believe the resurrection of Jesus will perform wonders in their lives. Ojú yóò sì ti gbogbo àwọn ọ̀tá yín ní orúkọ Jésù Olúwa. And all your enemies shall be disgraced in the name of Jesus. Àmín. Amen. Ẹ jẹ́ ká kọjá lọ sínú ìwé Jòhánù orí Let us go into the Gospel of John chapter seven. Verse twenty-five kí ló ń tó wí. Nígbà náà ni àwọn kan nínú àwọn ará Jerusalem.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 a wà ní inú pọ̀sísí àjínde lọ́wọ́lọ́wọ́ báyìí a ń láti sọ̀rọ̀ nípa àjínde. Because we are in the celebration mood of Easter, we have to talk about Easter. Lẹ́yìn tí ènìyàn ti bọ́ àgọ́ ara erùpẹ̀ sílẹ̀ tán tí ó sì ti kọjá sí paradise tàbí nínú ìṣẹ́ oró. After one has put away this corruptible flesh and gone into paradise. ó jẹ́ dandan láti jí olúkúlùkù ènìyàn dìde kúrò nínú òkú fún ìdájọ́ tòótọ́. it is a must for everyone to resurrect into the judgment of truth. bíbélì fi yé wa gbangba pé gbogbo òkú ni yóò jí dìde. the bible clearly explains to us that all death shall rise. bá a bá tilẹ̀ wá sọ̀rọ̀ nípa àjíǹde jésù. when we now talk about resurrection of Jesus. àjíǹde mélòó ló wà gan-an. how many resurrections do we even have. méjì ló wà. we have two resurrections. àjíǹde méjì tó wà ni à ń pè ní àjíǹde àwọn olóòótọ́ nígbà tí àjíǹde kejì sì jẹ́ ti àwọn aláìṣòótọ́. we have two resurrections the first resurrection is the resurrection of the righteous and the second one is the resurrection of the unrighteous. àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ̀nyí ó fìdí ọ̀rọ̀ ọlọ́run múlẹ̀ pé àjíǹde ń bẹ ní tòótọ́. these bible verses are emphasizing the fact that there is resurrection indeed. ní nínú ìwé job nineteen twenty five. in the book of job chapter nineteen verse twenty-five. àti èmi èmi mọ̀ pé olùdáǹdè mi ń bẹ láàyè àti pé òun bí ẹni ìkẹyìn ni yóò dìde sókè lórí erùpẹ̀ ilẹ̀. the book of job chapter nineteen verse twenty-five. for I know that my redeemer lives and he shall stand at last on the earth. bákan náà ni a ó wo orin dávidi sixteen verse ten. also we shall observe psalm sixteen verse ten. nítorí ìwọ kì yóò fi ọkàn mi sílẹ̀ ní ipò òkú bẹ́ẹ̀ ni ìwọ kì yóò jẹ́ kí ẹni mímọ́ rẹ kí ó rí ìdíbàjẹ́. Psalm sixteen verse ten For you will not leave my soul to Sheol, nor will you allow your Holy One to see corruption. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ nípa àjíǹde Jésù nínú Bíbélì. A lot of Bible verses emphasize about the resurrection of Jesus in the Bible. Mo sọ fún yín pé àjíǹde méjì ló wà. I told you we have two kinds of resurrections. Ṣùgbọ́n àjíǹde Jésù fún ara rẹ̀ ni mo fẹ́ fẹnu kàn báyìí but I want to emphasize and talk about the resurrection of Jesus Christ himself. ẹ̀kọ́ nípa àjíǹde kò dúró lórí àpẹẹrẹ àjíǹde ẹnikẹ́ni nínú bíbélì bí kò ṣe lórí àjíǹde tí Jésù Olúwa fún ara rẹ̀. teaching about resurrection does not emphasize on other except the teaching of resurrection about Jesus himself. fún àpẹẹrẹ àwọn àjíǹde kan ṣẹlẹ̀ nínú májẹ̀mú láéláé bí irú èyí tó ti ọwọ́ Èlíjà ṣẹlẹ̀ nígbà ayé rẹ̀ àti bí egungun rẹ̀ pàápàá ti jí òkú dìde And in the Old Testament, we had about some resurrection, the one that happened through Elisha, and through which his bone even made some people to rise. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ nínú májẹ̀mú titun, a rí àwọn àjíǹde kan bíi ti Lásàrù tàbí ti ọmọ opó Náírì tàbí ti ọmọ Jáírù. And also in the New Testament, uh, we heard about some resurrection like that of the widow of Nine and of the daughter of Jairus and Lazarus. Síbẹ̀ kì í ṣe lórí àwọn àjíǹde wọ̀nyí ni a gbé ẹ̀kọ́ Jésù tí a gbàgbọ́ lé lórí. Yet it is not on all these examples that the resurrection of Jesus Christ are based. Ìdí tí a kò fi gbé ìgbàgbọ́ wa lórí àwọn àjíǹde wọ̀nyí ni pé. The reason why we do not rely on all these resurrections Gbogbo àwọn tó jí jíǹde wọ̀nyí ló tún padà sí ìsà òkú tí wọ́n tún kú lẹ́ẹ̀kan sí all these people that were referred to that resurrected they once again died and were buried. ṣùgbọ́n a gbé ìgbàgbọ́ àti ẹ̀kọ́ wa lórí àjíǹde ti Jésù Olúwa. but we base our faith and teaching upon the resurrection of Jesus Christ our Lord. nítorí òun ni ẹnìkan ṣoṣo tí ó kú tó sì jíǹde tí kò sì kú mọ́ láéláé. for he is the only one that died and resurrected and is evermore alive lórí ìpìlẹ̀ yìí mà ní ìgbàgbọ́ wa dúró lé. upon this foundation our faith is built. èyí sì fi hàn wá pé bí ó ti rí fún Jésù Olúwa lẹ́yìn àjíǹde rẹ̀ ni yóò rí fún àwa náà pẹ̀lú lẹ́yìn tí a tán. we believe that this is an evidence that those of us that believe as it happened to Jesus so shall it happen to us after we might have resurrected. àjíǹde Jésù kúrò ní òkú jẹ́ àjíǹde tí a fi ojú rí nígbà tí ó gbé ara ògo èyí tí kò mọ àárẹ̀ àti irú àìlera tí ó mọ̀ tẹ́lẹ̀ bíi oorun ebi òǹgbẹ. At this resurrection of Jesus Christ is the one that is physical in which we discover that his body of glory was shed yes. and it is the kind of body that knows no sleep mm -hmm. and knows no sickness àti òǹgbẹ. he knows no task then. ara tí jésù gbé wọ̀ lẹ́yà ó jẹ́ èyí tí ohun kan kò lè dí lọ́wọ́ hallelujah. the body that Jesus put on after resurrection was one that cannot see corruption. èyí ni a rí nínú ìwé johannu orí ogún ẹsẹ̀ twenty six nítorí pé bí àwọn ọmọ ẹ̀yìn ti tilẹ̀kùn síbẹ̀ jésù wọ ibẹ̀ wá láì sí ilẹ̀kùn rárá. this is what we observe in John chapter twenty, verse twenty-six, in which Jesus entered the room when it was locked and the door was not opened. Yes, sir. Lẹ́yìn ijọ́ mẹ́jọ. Uh-huh àwọn ọmọ ẹ̀ sì tún wà nínú ilé àti Tómásì pẹ̀lú wọn nígbà tí a sì ti tú ilẹ̀kùn Jésù dé ó sì dúró láàrin wọn ó sì wí pé àlàáfíà fún yín. Bíbélì wí pé. The Bible says. Nígbà tí Jésù Olúwa jí dìde kó ònú òkú. When Jesus resurrected from the dead. Aṣọ tá a fi di òkú rẹ̀ àti èyí tí a fi dì í ní orí ó wà nínú ìsà òkú síbẹ̀. the cloth that was used in tying his body and head was still in the grave. níbo wá ni jésù olúwa ti rí aṣọ tó wọ̀ lẹ́yìn àjíǹde. then where did Jesus get the cloth he wore after resurrection. dájúdájú ara ògo tí kò fi aṣọ mọ́ ni jésù gbé wọ̀ lẹ́yìn àjíǹde rẹ̀. surely a kind of glorious body that do not need athlete clothes was what he put on after his resurrection. lóòótọ́ ni jésù jẹun lẹ́yìn àjíǹde rẹ̀ rẹ̀. truly Jesus ate after his resurrection. kì í ṣe wípé ebi pa á nítorí ara ògo tó gbé wọ̀ kò mọ ibi mọ́. it was not because he was hungry because the glorious body he put on do not know eh, hunger. ṣùgbọ́n ó màámà jẹun ní kí àwọn ọmọ rẹ̀ kó lè gbàgbọ́ pé òun ni Jésù. but he intentionally ate with them so that the disciples might believe that he was still the same Jesus. ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. èyí wà nínú ìwé ìwé johannu twenty one four to twelve kó kà fún ara ẹ. this can be found in John chapter twenty one verses four to twelve you can read it personally by yourself. ǹjẹ́ o retí ọjọ́ àjíǹde yẹn. are you expecting that day of resurrection? àjíǹde Jésù Olúwa. resurrection of Jesus our Lord. ìyè wà nínú rẹ̀. there is life in it. ìwòsàn wà nínú rẹ̀. there is healing in it. ìdáǹdè ń bẹ nínú rẹ̀. there is deliverance in it. òmìnira wà nínú ẹ̀. there is freedom in it. bó o bá gba Jésù ní Olúwa àti olùgbàlà. you believe Jesus as your Lord and Saviour. kì í ṣe pé a ó wọ ọsàn nìkan. that you will be healed alone. nígbà tó bá kú. when you die. o ò kú gbé. you do not die. a ó wá jí èdìdè pẹ̀lú Kristi. you will resurrect with Christ. láti bá Jésù jọba. to reign with Jesus. títí láéláé. forever and ever. àǹfààní kíni fún gbogbo ènìyàn náà. of what benefit is it for man. bó bá jèrè gbogbo ayé tó sì sọ ẹ̀mí rẹ nù. when you gain the whole world you lose your soul. ǹjẹ́ o ń retí àjíǹde Jésù Olúwa nínú ayé rẹ bí. expecting the resurrection of Jesus in your life. agbára ń bẹ nínú rẹ̀. there is power in it. ògo ń bẹ nínú rẹ̀. there is glory in it. ẹ jẹ́ ká gbàdúrà. let us pray. ọlọ́run agbára wa. God our power. wọ́n ní àjíǹde àti ìyè. you are resurrection and life. mo ti sọ nípa àjíǹde fún àwọn ènìyàn wọ̀nyí lónìí. I have talked about resurrection to these people today. kí agbára àjíǹde kó mú ògo wọnú ayé rẹ wá. let the power of resurrection bring glory into your life. kí agbára àjíǹde kó já gbogbo ìdè ayé rẹ. let the power of resurrection remove all yokes of your life. kí agbára àjíǹde kó fún ọ ní agbára láti borí ayé àti àti ẹ̀ṣẹ̀ àtẹ̀ṣù. let the power of resurrection give you power to prevail over power and sin. gbogbo nkóhun. anything. tí a ń pè ní ìdìbàjẹ́ nínú ayé ẹ. that we call corruption in your life. agbára jíǹde kó bẹ̀rẹ̀ sí ṣàtúnṣe wọn. the power of resurrection to amend them. kí agbára jíǹde kó fi ẹ̀rí kún ọ lẹ́nu. let the power of resurrection give laughter into your life. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. glory be to God in the highest. ní orúkọ jésù kristi olúwa àti olùgbàlà in Jesus Christ, name our Lord and saviour. amen. amen amen. mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run fún gbogbo ẹ̀yin tí ẹ gbọ́rọ̀ yìí tán. I thank God for all my listeners. ọ̀rọ̀ yóò jáde lásán. this word is not coming forth for nothing. ògo ń farahàn nínú ayé rẹ níbi tí o wà. glory is being shown in your life where you are. máa yọ̀. start to rejoice. nítorí pé a ṣẹ́gun fún ọ. because God has given you victory. ẹ pè mí sí orí nọ́mbà yìí. call me on this phone line. zero eight zero three three two three four two eight eight zero eight zero three three two three four. two eight eight ẹni tó ń bá ọ sọ̀rọ̀ yìí náà ni wòlíì àti pf ọwá àlàáfíà ní fún yín The preacher of this message unto you is evangelist and prophet pf ọwá. The peace of God be upon you all in Jesus' name. Amen. ẹ kú àjínde o. happy celebration. ó dá mi lójú pé ẹ ti rí ìdánidìgbà nínú ètò tòní yìí lẹ́yìn tí christ revival miracle church tó wà ní number seven reverend pf ọwá crescent lẹ́yìn st louis college adéyẹmọlẹ́ àtùmọ̀lẹ́tẹ̀ ń bàdàn ṣe agbátẹrù ẹ̀